alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi biyadihi tadbirul umur ọba tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ẹ̀dá pátápátá ọwọ́ rẹ̀ ní darí rẹ̀ wà kò sẹ́ni kankan tí ń darí nkankan nínú ayé wa lẹ́yìn Ọlọ́run wasalaatu wasalaamu ala nabiyina muhammad anu Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kọba nabi wa muhammad wa ala alihi wa asahabihi ajma'in àtàwọn sàhábà rẹ̀ àtàwọn ará ilé alápapọ̀ ikhwatal iman ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn islam èyí tá a fẹ́ gbéyàwó lẹ́nu òun náà ni isti'anatul muslimi bil jinni al'adu òun náà ni kí mùsùlùmí tọ́lọ̀ǹgbọ́ lọ́ǹgbọ́ kọ́ wa máa wá ìrànlọ́wọ́ lérí bùkátà ayé rẹ̀ lọ́dọ̀ àlìjànú tó jẹ́ ọ̀tá rẹ̀ tá a bá ń wárán lọ́wọ́ gbogbo wa náà la mọ̀ pé ọ̀dẹ̀ ẹni ọba nífẹ̀ẹ́ wa ló yẹ ká wá lọ téèyàn bá ti wá ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọ̀tá rẹ̀ onítọ̀hún ó ti kó sọ́wọ́ ọ̀tá ẹ̀ alìjínú wàdúrò yẹtuhu adóhùn lil insan ẹ̀rí alìjẹ̀nu àtàwọn ọmọ rẹ̀ ọ̀tá ni wọ́n jẹ́ fọ́mì èèyàn àwa náà mà ọlọ́run tún sọ fún wa nínú Qur'an sarraha Allahu bidhalika fi kitabi wa qala ọlọ́run bá ń la amẹ́lẹ̀ nínú Qur'an bàdà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní afatattakhidunahu wa dhurriyyatahu awliya'a min duni sẹ́yìn ọmọ èèyàn sẹ́ẹ̀mú ìbílísù àlìjànú àtàwọn ọmọ rẹ̀ èṣù sẹ́ẹ̀mú wọn lọ́rẹ̀ ni tẹ́wàá jẹ́ wọléwọ̀de tẹ́wàá pa èmi ọlọ́run ọba tí mo dá yín tí mo dá dìjànú náà ẹ wàá pè mí ọlọ́run tí ipe ipa tèmi ò lè káńtẹ̀ ń wá mọ́ àfikẹ́ ilé bẹ́sù wahum lakum aduw ọlọ́run ọba ní sẹ́rí ìbílísọ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ́n lè yín ká ọ̀tá ni wọ́n jẹ́ fún yín wọn ò fẹ́ràn yín o aburú ni wọ́n fẹ́ ṣe fún yín wọn ò lóore kankan tí wọ́n ṣe fún yín bí ìsàlẹ̀ dọ́ọ̀lì mẹ́nà bá dáadáa ọlọ́run bá ní ọmọ burú jáì fáwọn alábòsí èèyàn tí wọ́n wá fi àlìjànú pààrọ̀ èmi ọlọ́run èyí tó yẹ káwọn wá sọ́dọ̀ mi wọ́n wá ń wá lọ́dọ̀ àlìjànú eléyìí ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú suratul Kahf Quran eighteen ayah fifty ikhwatal iman ẹ̀yin ọmọ ayá mi tẹ́ ń gbọ́ mi nílé ẹ̀yin bàbá wa ìmáàmù ìmáàmù ẹ̀yin àfẹ́sìn ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń darí ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀jẹ̀ àfúrá o ẹ̀jẹ̀ àfúrá o ọ̀pọ̀lọpọ̀ wa ìsùlámúlọ̀rẹ́ ọlọ́run ọba allah ó ní wa ja'ala al-isti'anata bihi wahdahu la sharika lah ní èmi nìkan ṣoṣo ni mo lè gbà yín lẹ̀ ni mo lè ràn yín lọ́wọ́ lérí ìṣòro ayé yín kò tún sí nǹkan mi lẹ́yìn mi ọlọ́run ọ̀dọ̀ mi ní kẹ́ wá ràn lọ́wọ́ wá ọlọ́wọ́n bá ní iyyaka na'budu ìwọ nìkan la máa sìn wa iyyaka nasta'in gbogbo ìrànlọ́wọ́ tá a bá ń wá lérí ọ̀rọ̀ ayé wa oore là ń wá ní ìdáàbòbò ní ìsọ́ni àgbéga ní àmà ní kọjú sẹ́lòmíì àfiwọ́ ọlọ́run nìkan torí wọn nìkan náà ló ní agbára tí àáfin máa ń tún nǹkan ṣe wọn nìkan náà ló ní lọ́wọ́ suratul Fatiha tá a máa ń ka lérí náà ní o Quran one ayẹlẹ karùn-ún ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ọ wá la amálẹ̀ fún wa yí pé yìí máa wá ìdáàbòbò àti ìgbàlà lọ́dọ̀ èṣù yọ yọ̀yàn kúrò nínú islam ni yọ wá sọ̀yàn di kèfèrí nítorí pé ẹni bá ti kú wájú ọlọ́run wájú èṣù ló kù tí ọ lọ yọ wá sàlékún rí ibú fún yàn nílé ayé ń bí àti lọ́run ọlọ́run bá ó fìdí ẹ̀ múlẹ̀ ọlọ́run bá ní wa annahu kana rijalun minal ins ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin nínú àwọn ọmọ èèyàn ya'udhuna bi rijalin minal jinn wọ́n máa wá wá ìgbàlà pẹ̀lú àwọn àlìjànú wọ́n máa wá wá ìgbàlà pẹ̀lú àwọn ọkùnrin nínú àwọn àlìjànú fazaduhum rahaqa ọlọ́run ọba ni àwọn àlìjànú tí wọ́n wá gbàlà lọ́dọ̀ wọn yìí wọn ò ní gbà wọ́n lẹ̀ àfi kí wọ́n tún dákún wàhálà wọn rahaqa ìpayà wàhálà ìdààmú yóò tún wá pọ̀ sí ah tó o bá ti kó wọn ju ọlọ́run tó ọlọ́run ṣàdúrà mọ́ ìdààmú lọ́n wá lọ ìdààmú tó onítẹ̀lẹ̀ tó nǹkan yóò ṣẹ̀ṣẹ̀ wá pọ̀ sí ni torí ntọ́ dájú kọ ni kò lè ṣe ntọ́ lọ́wọ́n fẹ́ ṣe suratul jin Quran seventy two ayẹ lẹ́kẹfà lọ́lọ́run ti ń la amọ́lẹ̀ pé kọ́mi èèyàn ọmọ lọ́dọ̀ àlìjánu ọ̀dọ̀ Allah ni kó wà ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa àlìjánu kìsìmá gẹ́gẹ́ ọ̀nà méjì ni wọ́n wà dàkìlíyun wa khariji èyí tí ń bá wa gbé táǹpẹ̀ ní kọ̀rin òun bẹ pẹ̀lú wa ní gbogbo bí tá a bá ń lọ ní tẹ̀lé wa ká kọ́lọ́mọ̀jì parẹ́ ọ̀ka wa òun náà ni wọ́n ń pè ní ìfẹ́ inú ẹ̀ sórí kínní kan tí ń bá ń sọ fún ọ pé ṣe ń tí ọ̀dà ọyẹ àlìjánu tá à ń wí náà nù bọ́ ọba ṣe ń sin lọ́wọ́n ọba sí bẹ́ẹ̀ náà ni ipa rẹ̀ ò ní ká o bọ́ ọba ṣe wá ń yapọ̀ ọlọ́run sí bẹ́ẹ̀ náà ni ó sì máa darí rẹ̀ ni ó máa darí ẹ̀ lọ bí ìparun àti wàhálà yìí ọ̀rọ̀ rẹ ọwọ́ ẹ̀ náà lọ́wọ́ ọmọ pé ọlọ́run lè lérí alukọ̀rínù tá a wí yìí ta ni ń bá wa gbé yìí kò sẹ́nìkan tó lè yà fún òun ni wọ́n máa sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sí wa lẹ́mìí pé à mọ́ jòkó lásán o ìwọ náà múra ẹsẹ̀ rẹ o àràgbélayé o à gbogbo àwọn tọ́lọ́tọ́lọ́ tí wọ́n dèèyàn ní kálukú wọn fi nǹkan tẹ́ǹdì ní o wọ́n jẹ́ nìkan tọ́ o ọ̀fẹ́ sọ ọ́ dẹ́lẹ́bọ̀ òun náà ni wọ́n máa sọ fún wọn pé pàápàá kò sí ní tí ó ṣẹlẹ̀ fi jóògùn pa á òun náà sì fẹ́ kán pọ́nmọ́tò àlìjánu yìí ni wọ́n máa sọ fún yín pé bá ìyàwó ìyàwó láṣepọ̀ lọ́lẹ̀ bọ́kọ ọlọ́kọ kọ́bọ̀ láṣepọ̀ zina ni wọ́n máa tì ọ́ gìrìgìrì àlìjánu tá a wí lọ́lẹ̀ gbowó èlé owó alájẹmọ́sùn torí wàhálà tó fẹ́ kú ọ sí ó ti mọ̀ pé wàhálà ni ó gbẹ̀yìn ẹ̀ ẹ̀ mutí bí n bá mutí fàájì ni ẹni bá mutí òun lọ lajú títí tọ́tí òfin bá tiẹ̀ jẹ yọ tari yẹn lọ òun náà ni ó jẹ́ kéèyàn máa gba omi lójú òbí yàn yóò máa sọ fún wọn pé wàhálà bàbá àǹtí yá àǹtí pọ̀ gbogbo àwọn kaba irizunu àwọn ẹ̀ṣẹ̀ ńlá kàrínù yìí ni yóò máa sọ fún wọn pé ṣe é ṣe é ó ti mọ̀ pé tọ́ba ti ṣe ayé àtọ̀run rẹ̀ ti bàjẹ́ nù ọlọ́mọdé ayé wa àtọ̀run wọ́n o ọ̀fẹ́ bayé jẹ́ ọ̀fẹ́ bẹ̀sìn jẹ́ fún wa sẹ́ẹ̀rí eléyìí a máa sin lọ́wọ́ ọba a máa gbọ́dọ̀ sọ náà lẹ́nu àní máa yapa ọlọ́run nípa àdòfin ní káwa wọ̀lìjínú kàríjì ẹ̀rẹ́ àwọn àlìjànú àwọn tó jẹ́ pé àwọn tí wọn wọ́n ń bẹ níta àwọn yẹn tí wọ́n máa rìn ká ni bẹ́yìn ọba dúró ti ọlọ́run dáadáa tí ó sì dún ní máa wó kọ ọlọ́run tòótọ́ láti máa fi dáàbò bo rẹ̀ wọ́n kọlù lẹ́yìn náà àwọn àlùjánu tá a wí yìí wọ́n jòkó jẹ́ẹ́jẹ́ níbòmíì ọmọ èèyàn ni ó lè bá wọn ipe ẹ̀dákùn yẹn máa bọ̀ wá báyé mi jẹ́ ẹ wá dayé mi rú mo fẹ́ kíra mi sábẹ́ yín kẹ́ ẹ máa darí mi n tí ń fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ẹ̀dákùn ọ̀tá àyàn ṣe lè tún ayé yẹn ṣe ọlọ́run lọ́ta rẹ̀ lè sùn ọwá ló lè bá oníkọ́wárùn ọlọ́wọ́ sọ́balà akáyìí mu kéèyàn máa sá lọ́dọ̀ ọ̀tá ẹ̀ ẹni tí ń wọ ọká tó fẹ́ ṣe ń sòtá tó fẹ́ ba tiẹ̀ jẹ́ kọ́ máa wá sá lọ́dọ̀ rẹ̀ pé kọ́gbọ̀ ọ̀lẹ̀ àbí kọ́gbọ̀ ọ̀la àṣìṣe ni o àwa mùsùlùmí nílẹ̀ yorùbá ìsìláàmù wa anábòkátà <laughs> sí kágbọ̀n yẹ o ìsìláàmù tá à ń ṣe yìí ṣé ìsìláàmù tí ọlọ́run bá fẹ́ ni àbí ìta ń ṣe tara wa ọ̀pọ̀lọpọ̀ wa náà láà máa ṣàdúrà ìpè wọ ọlọ́run àtèmi àtẹ̀bí àtọmọ ọlọ́mọdé àríjà ìsùn ọlọmọdé sùn ọdọdọ wa mọ̀jà tẹ́nítìkà wọ fúnra rẹ tọ́hún sáfẹ́sù yìí tọ́hún bẹ́ẹ̀ lọ́n lérí kọ́lọ́hún mọ̀jì ọ̀pàdé èṣù fúnra rẹ ló lè gbèsò wálé gbogbo ẹni bá ti ń gbóògùn wálé ti ń gbé agbára kan nínú àwọn agbára kọkọ léyìí tí òun gangan ò mọ agbára àwọn bó àti bó ṣe ní ló o ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí yorùbá òun náà láàmà kó bùkátà lọ́dọ̀ rẹ̀ kèyí sàlìjànú a gbọ́dọ̀ sin àlìjànú a gbọ́dọ̀ kó bùkátà lọ́dọ̀ àlìjànú gbogbo aná nílẹ̀ yorùbá lè ní láàmà pé kọ́lọ̀ ìyàwó yéṣu òun sì ń sàdúrà òsì máa tó ń wí jáde lẹ́nu ó wá jáde ọlọ́dọ̀ bàbá ológun ó wá gbégbá ayé fún ó gbé ọṣẹ fún ó gbé oṣólẹ̀ fún ó fún ọ ní àwọn nǹkan tó máa wẹ̀ ó wá gbé wálé ó mọ̀ pé àwọn àlìjànú lẹ́jọ́ wọlé ó mọ̀ pé àlìjànú ti wọlé wọ́n wá ní yọ̀ dà fún ọ tó o bá ti ń lo nǹkan yìí ayé rẹ̀ ọmọ bẹ́tà ta ni ó tún ayé rẹ̀ ṣe lẹ́yìn ọlọ́ tó o bá ní Allah ni ò ń parọ́ ni tó gbé wọlé náà lọ gbà pé yóò tún ayé rẹ̀ ṣe é ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ àbáyọ ọ̀hún wá káàkiri àlìjànú tọ́jọ́ tá a ọ̀tá bàbá yìí àti bàbá bàbá rẹ̀ lọ́wọ́ á wọlé pé yóò tún ayé ẹ̀ ṣe ṣé ó tún tànàbí ádámà ṣe ló òun fi ń tajà òun fi ń rajà ó ti gba àlìjánu láàyè nínú ayé rẹ̀ ó tún wá gbọ́dọ̀ àfa mi lọ àlùfá àlùfá àlùfá nífá wọ́n sì ń pè é láàfa ó sì ń kírun fáwọn èèyàn ń ṣe Allahu akbar ọlọ́run ló tóbi jù ó sì ní nǹkan kanú yàrá rẹ̀ tó tóbi jù ọlọ́run ọba lọ. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa etí òrujú òun náà ni pé gbogbo àwọn jàǹkáwọ̀ tó ń kó kàn ẹ̀jẹ̀ ẹ̀lọ́ ẹ̀mú ẹ̀fẹ̀ rárá ẹ̀wẹ̀ lódò gbogbo àwọn nǹkan kí nǹkan yẹn tó ń kó káàkiri kèé sóun gangan ní ń bẹ lábẹ́ ntọ́ ń alijanu àlìjánu ló tiẹ̀ lọ́bẹ̀ àlìjánu gan-an ló ń wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tọ́ba ní òun dúpẹ́ fọlọ́wọn balẹ̀ lórí tó ṣe fún wa tó ń pẹ́ alihamudulilayi ìwọ náà máa pọ̀ ntàn rẹ̀ ni nítorí pé ọ̀wá orin lọ́dọ̀ Allah ẹni tó sọ̀rọ̀ ìhun fún ọwọ́ náà mọ̀ alijanu sì ni àlìjánu sì kọ́ Allah náà ni àmọ́ ọ̀wọ́ nítorí pé ọwọ́ àràn lọ́wọ́ pẹ̀lú alijanu. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mùsùlùmí máa ń pọ̀fọ̀ lẹ́nu yóò máa pé ẹgbẹ́ orin wa ẹgbẹ́ orin wa ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ayé ẹgbẹ́ orí mi wà ẹ dákun torí ọlọ́run àwọn tó ń pè ní kò súre lọ́wọ́ wọn ọwọ́ ọlọ́run lórí wa ọlọ́run bá ní innal ladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaba ọlọ́run bá ní gbogbo àwọn ọ̀fọ̀ tẹ́ ń pa wọn àwọn tẹ́ ń pè ní pé káwọn aràn yín lọ́wọ́ káwọn adásá yín wọn ò lè dá yẹ sísìn wala ijtama'ula bí wọ́n bá péjọ gbogbo wọn lágbàńlá yé ọ̀lẹ wọn wa ọlọ́run bá ní tí eṣinṣin tó bá mú kankan nínú ilẹ̀ àbí lérí ilẹ̀ láàyè sẹ́ǹkì ròhùnmí ni wọn ò lè gbà lọ́wọ́ ẹ̀ níbi wọ́n ya ọ̀lẹ́dẹ́ dọ́hùn fatọ́lìbù wọ́lìmọ́tòlóòbá ọlọ́run bá ní àtẹni tí ń wá gbàlà lọ́dọ̀ àlìjànú àtàlìjànú tí wọ́n ń wá gbàlà lọ́dọ̀ ẹ̀ ọlọ́run ní ọ̀lẹ́ náà ní gbogbo wọn èmi ọlọ́run nìkan ní alágbára suratul hajj quran twenty two ayah seventy two àwọn àfáà nílẹ̀ yorùbá tí wọ́n bá wá bá wọn ń bẹ́ẹ̀ nu wọn tí ó fún yàn ládùá ipe àdúrà nìkan máa ṣe èmi náà ó sì máa bọ̀ ṣe eléyìí ní dáa ìyẹn wá ń bẹ nu wọn tọ́jẹ́ pé yọ wàá sọ fún wọn yìí pé a ibi tí ọ̀rọ̀ rẹ dé yìí a ipa àdúrà nìkan ò ká o a ṣàdúrà a sì tún ṣáájú ní ti ń sọ ni pé ipa ọlọ́run Allah nìkan ò ká o bá a bá wá bẹ Allah tán a tún bẹ àlìjànú àbí ká bẹ àwọn ọmọ sí àlìjànú tó pè láyé ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa mùsùlùmí lẹ́ni yóò lóun sáfọ́tà yóò wá máa lọlé dìǹkàmádì yóò máa wá so nǹkan rọ̀ sínú ilé rẹ̀ ọmọ pálí jànú ló fi kọ́lé nílẹ̀ yorùbá sẹ́yìn pé ọ̀dàrú mọ́ wa lọ́wọ́ níjọ́ wọn máa ń fi àgbálẹ̀ ṣe oògùn sọ tí wọ́n fi kọ́ bólè bá ti wọlé yóò ṣeré ìgbálẹ̀ náà yóò máa wá fi gbáwájú ilé ẹ mọ̀ pé ó lè nì kì í ṣe ìgbálẹ̀ lọ́wọ́ á mú bó ṣe wọlé lágbára burúkú kan kó sí i la lọ́wọ́ á mú ré ìgbálẹ̀ ni wọ́n gbáwájú ilé tí bàbá onílé bá ti mú àlìjànú ta wíyọ wà kú lára olè olè yìí yóò fẹ́ sá lọ nítorí pé nǹkan kan ti kú lára ẹ̀ sórí àlìjànú tọ́bọ̀ múlẹ̀ tọ́ bá ti múlẹ̀ tán yóò tún padà sókè ní gbogbo ẹni tí bá ń gbóògùn wálé òun àtàlìjànú ni wọ́n jọ ń bẹ nínú ilé ẹ wà ní ọ̀dà fún inú ilé àwọn máa ń rí dáadáa àdúrà yín ọgbà ẹ̀ ń lálàkàlà sẹ́rí gbogbo eléyìí kò sí tọ́fà tójú ìgbàdàlẹ́ àlìjànú lọ ọlọ́run sá fún àwọn ẹni ibú ẹni ibú nú àwọn èèyàn ọlọ́run sá fún wọn ọwọ́ alọ́dọ̀ àlìjànú tó jẹ́ pé lábẹ́ àlìjànú yẹn ni wọ́n ti ń ṣiṣẹ́ ọlọ́run sá fáyé ọwọ́ mọ̀ pé ayé gan abẹ́ àlìjànú lọ́wọ́ ọwọ́ alọ́lẹ̀ sáde àlìjànú nítorí pọ́n sá fọ́ọ́mà rẹ̀ ọwọ́ ẹ̀ náà ló tún wá ọwọ́ alọ́lẹ̀ ìwẹ̀ gbé awo ọwọ́ ẹ̀ lọ́wọ́ arọ́bí nítorí ṣe ni owó èṣù náà ló tún wá ọ̀ ń sá fún àwọn ọmọ èṣù ọwọ́ alọ́lẹ̀ farati bàbá àwọn èṣù tí ń jẹ́ àlìjànú ọlọ́mọdé asọ́nu o ẹ̀jẹ̀ àtúbà lọ́dọ̀ ọlọ́run ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ẹ̀jẹ̀ àtúbà lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run kọ́mọ́sà wọlé agbára rẹ̀ kọ́mọ́sà ṣe àforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa àtúmọ̀ tẹ̀síwájú níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lérí báwo ni àṣepọ̀ ti ń bẹ láàrin ọmọ èèyàn àti àlìjànú